kásìkásì ó ní inni uhibbu an turfa a'mali wa ana sa'i mo fẹ́ kó jẹ́ pé ńgbà wọn bá ń gbéṣẹ́ mi lọ sókè lọ jábọ̀ fọba adẹ́dà mo wà nínú àwẹ̀ torí kíni kó lè bà síjú àánú ni torí pé kò sí nítorí bí àwẹ̀ ní nǹkan ìbáda tí máa ń kó yàn án ró gbogbo ìfẹ́ ní okòrò ẹni tí ń gbà wẹ̀ bó ṣe yẹ kó gbà kò ní fi ìrun rárẹ̀ kò ní fi ìrun rárẹ̀ torí pé ní tí wọ́n fẹ́ kí ààwẹ̀ kọ́ tí wọ́n fẹ́ kọ́ lára rẹ̀ òun ni wípé ká sún síwájú kọ́kàn ọpọ́n wa kó sún síwájú lọ síbi ògóńgó tá à ń fẹ́ kí lògóńgó ń tàbùdà Allah ka annaka

ẹ̀ṣẹ̀ nira fún mi láti filẹ̀ ah ọlọ́rọ̀ mu ó ní ẹ̀ kí ni kó wọn ṣe ó ní tó o bá fẹ́ dẹ́ṣẹ̀ sárọra jáde kúrò níbi tí ọlọ́run ọba ó ti rí ọ ibi tí ọba ti ní rí ọ ní kó lọ ó ní bóòlù èyí ó ṣe ṣeé ṣe níbo mo fẹ́ sá tí ò ní rí mi ó ní ẹ̀ẹ́ tọ́ ọ bá mọ̀ pé ó ń rí ọ ó ń wù ọ máa tijú àti yapa sí ti ń fẹ́ ó ní ẹ̀hẹ́n ó ló tún kù ó ní kí ló kù ó ní tó o bá ti fẹ́ dẹ́ṣẹ̀ máa fi sọ́kàn wípé tí sìnkún rẹ̀ bá fẹ́ gbá ọ mú ọ sàkó fún ọ sálọ fún ìtọ́lọ́mùbá fẹ́ mú ọ kọ kọ sálọ kọ kọ mọ̀jẹ̀ kọ kọ rẹ̀ mọ́tì ọ. <laughs> Allah subhanahu wa bọ́lá fẹ́ fagbà ayé náà lọ́mọ fọ́ níbọ̀lá ẹ̀dá fẹ́ sagbà gbogbo ohun tí ó fi mẹ́ẹ̀dá ní ń bẹ lára rẹ̀ tọ́ba ní ojú tó ń dá fún ọ kọ́mọ́tì ẹ̀ rí nàmá ọ̀dẹ wà ń bẹ̀ kò ní rí nàmá ó dẹ̀ kú tọ́ba ní ẹ̀mí tó ń fi ń ṣe gàràgàrà ń gan kó sí ìsìnà ó kúò láyé o but ó wúlò òun lọ́wọ́ ní kápá rẹ̀ amúnitán ni Allah subhanahu wa ta'ala kọ́nà máa mọ̀ á lọ́sọ̀tẹ́ pé tí n bá ń dẹ ẹ̀dá lẹ́kẹ́ ẹ̀dá ọ̀ máa ròyìn pé kò sí bóun ò ṣe jẹ́ ṣùgbọ́n tó bá lóun dé kò sí ní tẹ́lẹ̀ alẹ́ ṣe kọ́nà máa mọ̀ á kọ́dẹ̀ wa lẹ́kẹ́ ní ti dáadáa ẹni kí ni tí sọ́lọ́fù yìí àfáànláì kí ni tí ń pe àkíyèsí ẹrú ọlọ́run yìí توحيد يا أخي توحيد بكل سهولة ní ojú ọ̀nà tí ó wà practical sọ fẹsẹ̀ ni ọ̀rọ̀ sápò lábẹ́ ọgbà rẹ̀ bí tí o ti ní rí ọ téèyàn ọba tó ọ nítorí ó ṣe ni pé tíyà rẹ̀ bá fẹ́ dé sápò sáfún un ó ní tàbí kó o ṣe báyìí tí màláìka kú bá dé torí màláìka kú tí ń bá ń ti ń bọ̀ ọ fẹ́ wá mú ọ ní wípé tọ̀ ọ wá síwọ́ ọ̀sẹ̀ wá jábọ̀ ọ̀sẹ̀ o tó túmọ̀ sínú ikú kìí sòpin ẹ̀rìn àjò ẹ̀dá ikú transition ni wípé o kú ò nílé ọ̀ ń lọ sílé àbọ̀ àmọ́ fi sọ pé idha mata ibn adam faqad qamat qiyamuhu qiyamatu tí ọmọ ẹ̀dá bá ti jáde láyé jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ohun tó ṣiṣẹ́ níṣẹ́ nílé ayé ń bí ó rìn dá o yóò ti máa lẹ́sàn rẹ̀ sọ wípé tẹ́mi bá ti ń jáde lára tó bá ti dé gògóńgò ojú ọmọ rí ibi tí ó gúnlẹ̀ sí ibi tẹ́mi ó gúnlẹ̀ sí tó bá yẹ pé ibi rere ni ọkàn ọmọ fàmọ́ wípé kẹ́mi ó tètè bọ́ kóhun ọlọ́mọ jẹ̀gbádùn ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìdàkejì ni kọ́lọ́hún yà wáyà ojú ó korò pé àsátúbọ̀tán gbogbo àlàyé ni ẹ̀fọ́ yìí pé tí ọba jẹ́ ni ire lọ́jáde láyé ari rí lójú rẹ̀ pé ẹni ìrèlélẹ̀ torí pé kí ni ojú ọ ojú tutu bi bí ìgbà tó kàn fún ni tọ́lá rẹ̀ jẹ́ pé dàkejì ni kọ́lọ́ mọ́ sí abẹ́ ojú ó torí à ńgbà wọn fa tẹlómi ìtúgan yọ ara yọ ara gbogbo eléyìí lẹ̀dá máa ń rò ló fi jẹ́ pé ẹni ni Umar bin Aziz radiyallahu anhu sáadé ọba lọ́jẹ́ nílùú Madina ọba lọ́jẹ́ wọ́n ṣe fi jọba báyìí kí lọ́n kọ́kọ́ ó ní wọ́n sọ fáwọn ará ilé rẹ̀ pé kò sí sinmi o ọ wá pe àwọn àfàjọ ẹ máa ròyìn kú fún mi àti tí n a mọ bí n sì máa múra ẹ torí ṣe é sá fún èèyàn máa múra á fún ni pẹ̀lú kíni pẹ̀lú ìtẹ̀lé tí ọlọ́run ọba fi àjọ tá a fi jọ ṣẹ́ ìdánù sọ paasi àbọ̀ paasi ntọ́ba ti yapa sí tiẹ̀ àwọn tọ́lọ́wọ́n ọba ránṣẹ́ síwájú gan ìṣesí wọn gbọ́dọ̀ jọ tiẹ̀ abẹ́lẹ̀ ntàzé fúlùfúlù ẹ̀dá àwọn ànábì ọlọ́wọ́n ọba sọlọ́wọ́tulá sàlámù aláàbí iná wàhálẹ́yìn iṣẹ́ wọn ó ní àáfi jọ́ọ̀jì iṣẹ́ tó jí àáfi sándàdì òjíṣẹ́ náà sàlá láàfi jọ́ọ̀jì iṣẹ́ wọn kásẹ̀ tó máa mọ́ sọ àwọn fùlùfúlù ẹ̀dá òfin jẹ́ ọ pàtàkì ní gbogbo ògbà ẹ̀dá gbọ́dọ̀ sọ eléyìí téèyàn bá sọ eléyìí kódà bọ́ bá mọ gbogbo nǹkan àsìkò ìjà ilé àdéhùn bá sọ pé àsìkò kí bá dé ẹ̀sà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àsìlámù tó dé àsìkò ìjà ilé àní kò túmọ̀ sí pé wọn ò ní ìlọsíwájú development wọn ò ní advancement wọn ní lakinnahum jahilu. Like haqiqatallah wọ́n ṣe àìmọ̀kan lórí ọba adẹ́dàá kí ni àwọn sífàtì rẹ̀ àwọn àpèjúwe rẹ̀ bó o là á ṣe sìn tí fi yọnu sẹ́dà tí wọ́n ṣe àìmọ̀kan lórí ẹnu làbí pé wọ́n ní jahili àsìkò lásìkò jahiliya tó ń túmọ̀ sí pé bẹ́yẹn jẹ́ pòfẹ́sọ̀ tí mìtìtì tí ọba mọba adẹ́dàá tí ò mọ súnà òjíṣẹ́ náà sọ̀lá àlàsọ̀lá fọwọ́ jahil aláìmọ̀kan ni torí pé kí ni gbogbo speciality rẹ ayé lọ́mọ bí àsọmọ ẹ̀yà wa kan kí ló kọ̀ rẹ̀ ayé ni rọ́mọ gbogbo irọ́ ni ayé lọ́mọ bọ́ọ̀ bá ń tí ń papọ̀ ó dà báyìí kò ní í fẹ̀tì ẹ́ nìkankan kò ní í fún ọ ní nǹkankan ntí ó fún ọ ní nǹkan ni wípé marobuk àrùn mẹ́ta tó kólé ayé rohun ọgbọ́dọ̀ yanjú rẹ̀ ẹni títí ẹ̀ ọ̀bá dúró ilé ayé ilé ayé rẹ̀ ò tòrò ọ̀run rẹ̀ ò dẹ̀ ní sùn marobuka ta ni ọba tó gbélé ayé sìn ẹni tó bá ṣe ṣírùkù ọgà o ẹni tó bá ṣe bídíà ó kó sí wàhálà mọ́rọ̀bùkà ọba tó gbélé ayé tó kí ni ta lọ́ba rẹ tó gbélé ayé tà láṣẹ rẹ níbo ṣe lólé ayé rẹ. madinok programu wo mọ́nájì wo ló fi lò gbèsè ayé rẹ bó ló ṣe lò ó. òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni tó bá fi ṣe sí rẹ̀ jọ tàwọn kan ara wọn láàtò mọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà òfin jẹ́ pé tí wọ́n bá tí wọ́n bá fẹ́ jọyàn tó bá fẹ́ ṣèṣe sí kó ṣèṣe sí àwọn ẹni rẹ àwọn tọ́lọ́wọ́n bá ti yọ́nú sí mìnàdébí yìí wọ̀ṣíwádà àwọn àwọn ẹni rẹ tí wọ́n ti lọ àwọn ẹni rẹ ti kọjá lọ àwọn ànábì ọlọ́wọ́n bá sallallahu alaihi wa sallam òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá làwọn ń gbàtà bàṣọ́ ni téèyàn bá fẹ́ kí wọn o tàbọ̀ fẹ́ gbààwẹ̀ torí irinṣẹ́ méjì tó lágbára téèyàn fi wà lìjẹ́ nànú ó ní inna nabiyya Allah Daud a'badu al-bashar ó ní ànábì ọlọ́run ọba tí ń pè ní Daud òun ló sin lọ́run ọba jù kábàrún ọba fẹ́ fún wa ní bóòlù ṣe sìn tí wọ́n fẹ́ ká fi tiẹ̀ kọ́ àríkọ̀sẹ̀ ó ní irun rẹ̀ irun òru rẹ̀ lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ sọ fún aná wípé àpọ́nlé olùgbàgbọ́ òdodo ó ní pé kọ́ mọ́ fi gbogbo òru sùn ẹni tó bá fi gbogbo òru rẹ̀ sùn àti oorun sunú sàárẹ̀ yóò nira mùsùlùmí èsì gbogbo òru sùn lójúṣẹ́ lọ́sàn-án sọ́nà fi ń kí wọn lọ ó ní alaykum bí kí á mi lẹ̀ ẹ̀yin ọmọ ẹlẹ́yìn ni ó dọwọ́ yín ẹ má fi jíjí lóru ẹ má fi ṣeré ó ní fọyín náà wú dáàbò sọlẹ̀ ẹ̀yìn náà qablakum ìṣesí àwọn ẹni rẹ síwájú yín ni tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ni rẹ ẹ má fòrùn ẹ má fi gbogbo òru sùn ẹ fi ṣe tàkàrà níwájú ọlọ́run ọba kí lọ́ba adẹ́dà sọ oníyáyọ muzammil ìwọ tí gbogbo ẹ dojúbò tó tiẹ̀ mọ̀nà àbáyọ bó ló sì fi sí mbọ̀ lọ́sàá sí ó ní kómi layla illa qaliya oògùn rẹ̀ rèé oògùn rẹ̀ rèé máa fòrú dìde o àfi díẹ̀ nínú òru nisfahu àwọn kóso bóyá dájì tàbí kó dín àwọn zídà àlè tàbí kó fi kún kí lọ́wọ́ a máa ṣe lóru yìí waratil qur'ana ترتيلا وما فا fa ibi tá a ti mọ èèyàn nu pé ààyè ah, ó mọ ó dángájí kìí ṣe kó o fi gbàngbàngbàn rẹ kí o fi sáré lọ́sàn-án tàbí kó o fi gbá bọ́ọ̀lù àbí kó o ṣe kínní ẹ gbogbo wọn yùn albert kí ni yẹ bẹ́ẹ̀ ìrégbè kò ní bí nǹkan kan àbí kò fi kàn ṣẹ́ kí ni àtúbọ̀tán rẹ̀ ọjà sí Parkinson disease ọmọ gbọ̀n lọ́wọ́ gbọ̀n lẹ́sẹ̀ láyé nu tó o bá ní ìmánì pẹ̀lú rẹ̀ fa inna lillahi wa inna ilayhi raji'un kò dìde lóru kọ́mọ ka Qur'an kọ́mọ ka òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní tó bá ti jí báyìí mú òní kó o kọ́kọ́ fi gbó ẹnu bó tó ṣe takbiratul ihram ó ní gbogbo harafi tó ń bá ń kà yóò máa kó sínú ọ̀nà fún màláìkà bẹ́ẹ̀ lọ́lọ́run ọbó fi máa ṣe sábà bí ipa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹ. sallallahu alayhi wa sallam. ní ma fi sọ pé kadi akthartukum bis-siwak ha mo mo ti mo mo orin rinrin mo ti mo mo pọ̀ mo pọ̀ fún yín lórí rẹ̀ ó ní wọ́n máa ń pa mí láṣẹ kí n máa rin orin débi wípé bó ṣe bí wọ́n sọ àyà kalẹ̀ lórí orin rìnrìn ni ó ní wọ́n máa ń pa mí láṣẹ lórí orin rìn débi wípé á ẹ̀wù èrìgì mi dẹ̀ ń bà mí ṣé kí ni yóò ní kò ní kò ní bó báyìí sáwọn àrin orin lẹ́yìn náà ó tọ́ kọ́lọ́kọ́rọ́ ẹnu yín òpópónà kùránì lọ́yẹ̀kọ́ jẹ́ kí é má fà á torí kí ni Allah subhanahu wa ta'ala inna nashiyata al-layl ashaddu wat'an wa aqwama qila tírénì òru báyìí kò sí tí máa le tí máa jára ó kóró láti gbégbé sí ayé tọ́lọ́hún ó fi yọnu sí tó báyìí ìwà máa sọ ẹnu dàṣẹ àmọ́ sísan gbogbo ìgbà ó lè ka níbì kan á sọ yìí pé òjíṣẹ́ lásán àdálà ní kí á fa nǹkan kan ẹgbẹ̀rún gbà ẹni tó bá rí afẹ́ kéwù ọ̀pọ̀ tán po ọgọ́rùn-ún ọgọ́rọ́ rẹ̀ mẹ́ta mẹ́ta nítorí nǹkan àsìkò ń bẹ tó ṣe nǹkan míì náà tàbí méje tàbí mẹ́wàá torí pé kí látara tírénì yìí ẹnu ti dàṣẹ ẹnu ti dàṣẹ irú tírénì tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ ká nínú ó ti fún wa sẹ́yìn pẹ̀lú kíni pẹ̀lú Ramadan tá a gbà ó ti sọ wá di ó ti chẹ́ǹjì wa ara wa ti wá múra lẹ̀ fún iṣẹ́ bá a ṣe fèsì ìjọ gbẹ̀ndẹ̀ alikiyama bàbá ti parí Ramadan tán kọ́ oṣù wo la bọ́ sí oṣù hajj láti ṣàwọn hajj ti láti ṣàwá ní hajj tibẹ̀ oṣù labẹ́yìká làwọn labẹ́yì labẹ́yìká láṣẹ́rí kálákà labẹ́yì oṣù pé ọlọ́run ọba ajẹ́ pé rẹ o kò sí ní tó tó sìn o lórogún ìwọlá ajẹ́ pé rẹ torí ọpẹ́ àti ìkẹ́ àtìgẹ̀ àti àkóso ọwọ́ rẹ nìkan ló wà ẹni tó bá jẹ́ pé èèyàn ẹni tó jẹ́ pé ọlọ́run bá ń bo lọ́lọ́ a jáde kúrò láyé dó a wà nú ayé ló fi jẹ́ pé hajj ẹ̀kọ́ pàtàkì ibẹ̀ ni wípé wọ́n fẹ́ kó program sínú ọpọlọ wa yí pé ọjọ́ ògbéde ń bọ̀ kí ni ọ̀wọ́ akóyàn yọ ń bẹ̀ nínú hàlà yìí lójú nǹkan àkọ́kọ́ nu tí ẹnikẹ́ni tí ò ní tí e ṣe pé mùsùlùmí ni fẹ̀yìn náà lè láwa yìí nílé ìrọ̀jọ́ torí pé kíni gbogbo àwọn àlejò ọlọ́run ọba látòkè délẹ̀ kò sí ọ̀kan nínú wọn tọ́lọ́run ọba ara wá wá sí nǹkan míì yàtọ̀ sí kíni yàtọ̀ sí Islam. lójúṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìsùn ìsìn tají sẹ́yìn mọ̀ pé máa ń sìn yẹn bẹ́ẹ̀ rẹ kọ̀ọ̀kan èèyàn wà lá bí àfonífojì ó ní òun á rí Jibril alayhi salam níbi orí òun Mikael ó wà níbi ẹsẹ̀ òun àwọn méjèèjì wọn sọ fún un wípé ọjọbọláhùn mọsẹ ṣe àkàrò bọrọ ara bọrọ ọrẹ ṣe jẹ ṣe fún un. wọ́n ní wọ́n wá ń sọ pé tẹ́tí sí òyìnbó Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀ ń jẹ́ kó o lè gbọ́ yé fún yé sí o kọ́lọ̀ ń jẹ́ kó yè rẹ ó gbé. àpèjúwe rẹ àti tí ọlọ́run fi ràn ọ́ dàbí bí àpèjúwe ọba tó àfin ìgbọ́ wa kọ́ àfin ọ wá kọ́ àwọn ilé alárànbarà sínú ẹ̀ nínú ilé ọ wá ṣètò ibi tá a ti jẹun síbẹ̀. Si oríṣiríṣi mèremère ń ta ìgbádùn ọwọ́ àti síbẹ̀ ọwọ́ àwọn ẹnìkan kó lọ pèpè káwọn èèyàn wá kán wá jẹun ẹni tó bá jẹ́ pé rọ́ọ̀rọ̀ ààfin wọ̀ ẹni tó bá ra ààfin wọ̀ yóò rí léwọ̀ ẹni tó bá rí léwọ̀ ńkọ́ yóò jẹ gbádùn inú rẹ̀ òjíṣẹ́ náà fúnra wọn alert ọ̀ngbọ̀n hadith Bukhari. ó ní tí ọ̀rọ̀ bá ń ọba ń Allah subhanahu wa ta'ala tí àti ń Islam àwọn ilé tó kọ́ sínú rẹ̀ alárànbarà ń ó ní àlìjẹ́nà tí wọ́n rán fa ya Muhammad sallallahu دخل الإسلام أن يتبع جبيرة يبقى إسلام ومن دخل الإسلام دخل الجنة ما هو مفهوم مفهوم المخالفة يا ابن السلوزي أنت يبقى جبيرة والله يكون يرى الجنة والله والله والله العظيم كل اللي تعرفين صلي في مسلم يوفي مانتو مداني ńgbà ah, Umar radiyallahu anhu tó ní ilé dá o kò sí tó wọn ó jẹ o àárín tá a fún ara lé o òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní ṣé kí n fún ọ ní tó dáa ju tó ń lérò lọ àgbẹ̀ tí ń lérò ní pé kó jíṣẹ́ ńlọ kónú lé kó ń jẹ jáde ó ní sì ń fún ọ ní tó dáa ju tó ń gbà lérò lọ ó ní ya Rasulullah àti rí à ya Rasulullah sallallahu alaihi wasallam tètè bá ń fún mi ó ní gbogbo wa máa ṣàdúrà yìí aláwọ̀mọ̀ fífún ìbílẹ̀ islam kọ iman ìwọ ọlọ́wọ́n ọba bá ń ṣọ́ mi pẹ̀lú islam lóòrò wàfífún ìbílẹ̀ islam kọ ìdá tí mo bá wà ní ìjókòó ṣọ́ mi pẹ̀lú islam má jẹ́ islam mi ó yingin wàfífún ìbílẹ̀ islam rọ ìdá tí mo bá wà ní dùbúlẹ̀ pẹ̀lú islam mi ni wàlá tuṣẹ́ mi bi adúwọ̀n hàfídàn má ṣe mí lákú fọ́tayọ má jẹ́ kí nínú bí ni mi kan kọ́ wa sọ pé kọ̀tán díẹ̀ má jọ̀rọ̀ mi ọ̀dà bẹ́ẹ̀. hana ma ni asaluka min kulli khair khaza'inu bi yadi wọ́n náà bá gbogbo dáadáa tọ́jẹ́ yí pé kọ́kọ́rọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ àtọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ àmọ́ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ dáadáa wo ni sọ̀dọ̀ ọlọ́run ló ti wá. gbogbo aburú tọ́wọ́ pé ọ̀dọ̀ rẹ̀ ní tí kànyàn ẹni kó sí ìbàdàn la ma kataba Allahu lana wa mawlana gbogbo aburú yàmíyà máa kún fàdùn àwọn ṣe ń ṣe ní gbogbo ìgbà Islam òun lèèyàn máa ṣọ́ nínú gbogbo kòtò bá wà wọ́n fẹ́ lé báyìí kí là bá yọ bọ́lọ́hùn ọba ṣe fi rán Muhammad sallallahu ọdẹ kí ni a bò láti lò ó bó ṣe fi rán Muhammad sallallahu alaihi mùsùlùmí kan á ní lé fún un kọ́ á di pé ìbò lòun ti kò yìí ìbò lọ́ba ti kò yàtọ̀ sọ́dọ̀ ọba dẹ́dà. ọwọ́ á dẹ̀ fún kọ́ á máa wò pé yẹ àti dé ìbò ló dé àdánwò àdánwò ni bó ló ṣe ṣe sí ni tó fi bọ́m̀bẹ̀ gbé ń darí kíá. ó pàtàkì fún gbogbo ẹ̀dá kọ́ yẹn rántí eléyìí. ibi tẹ́sìn ti tó ti tó ti wà nù ibi ipò tẹ́sìn dúró sínú Allah subhanahu wa ta'ala ń sọ pé ma farratna fil kitab min shay'in àìsí àṣẹ àìbìkítà nínú tíra yìí lórí nǹkan kan pé ká má ṣàlàyé lórí rẹ̀ bóòlù láìsèse bóòlù ó sì lùgbà rẹ̀ tó fi kúure ọ̀daràn yẹn ni wọ́n wá di ẹ̀dá léèrè ماذا تقول في هذا الرجل kí ló rí sọ sí arákùnrin tó bá jẹ́ pé tó dúró lórí súnà ni yóò sọ pé ṣé Muhammad sallallahu alayhi wa sallam torí kò sóòkọ míì tó yanjú láyé tó jẹ́ pé èèyàn á máa ìmọ̀jọ́ tó o bá ní ìfẹ́ ọ̀rọ̀ ni ife tọ́lọ́mù dá sí wa lára pé ká máa fẹ́ràn ọ̀rọ̀ ni tó o bá ná yàtọ̀ sí bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ o ti sì ná ẹni tí ń ṣetán lọ́hùn ọba ni wọ́n fẹ́ kó ọ̀nà fún jù tá a lò góńgó wọn Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ kó fẹ́ràn rẹ̀ paul ó sì fẹ́ràn rẹ̀ ntọ́ bá ṣe bẹ́ẹ̀ ni kò sí sí ntọ́ bá kọ̀ kọ̀ọ̀kọ̀ bẹ́ẹ̀ kí wọ́n náà kọ̀ o tẹ̀ béèrè o béèrè pàápàá Allah subhanahu wa ta'ala fi ṣe qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah sọ fún wọn yìí pé tí wọn bá fẹ́ kọ́lọ́hún ọba fẹ́ràn àwọn o dodo wọn fẹ́ kọ́lọ́hún fẹ́ràn àwọn fattabi'uni kí wọ́n tẹ̀lé tí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n bá ti tẹ̀lé yuhibbukumullah ọlọ́run fẹ́ràn yín kí ni tí ìfẹ́ tọ́lọ́run bá fẹ́ràn yín kí ni ó bì í ọ̀yẹ́ dẹ́kun okùn jannati tajri min tahtiha al-anhar ọlọ́run ọba darí ẹsẹ̀ yín jìn yóò wá mú yín wà lí janna gbogbo ọ̀fẹ́ yòókù ẹni tó o fẹ́ràn kò lè wúlò fún ọ kò ní kápá láti ṣe nǹkan kan tó bá ní gan ọlọ́run lè má ti ọkàn rẹ̀ sí ọ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tọ́n bá ń ti ń fẹ́ràn rẹ̀ látara wípé òun tẹ̀lé ṣe sí rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba máa fi ṣe sábàbí oríire fún ọ. ọ̀fẹ́ wọn mọ́ṣáláṣí ọgbẹ́sẹ̀ tún wọlé bisimilah wasalaatu wasalaamu ala rasulillah allahumma firli dhunubi wabtaali abwaaba rahmatika. ọ̀fẹ́ jáde bisimilah wasalaatu wasalaamu ala rasulillah alama fúrúlẹ̀ zunubi waftali abuwaba fadik aw alama yìí ni asalaka min fadik subhanallah náà ti fẹ́ kí yẹn kọ́ lárúbáwá minimum tí ó jẹ́ ọ máa ń ti ń sọ nínú gbogbo ọ̀rọ̀ yìí tí ń kà ní Qur'an àti tí ń sọ nínú azkar kó fi máa ń túmọ̀ tó sọ. So. tọ́ba ń tọ́ba ń gbọ́ á yóò máa rorí sí i. wọ́jú kan wí fún nàkàdí lẹ́bí na mìndú nìyí aleyhisalaam di káfíń abda aleyhisalaam di aziz zintiqam subhanallah wọ́n wá ń fi nǹkan mí dẹ́rù bọ́ yàtọ̀ sọ́lọ́hún ọba sọ́lọ́hún ò tó fẹ́ rú rẹ̀ ni ṣé sìnkún ọlọ́hún ọba ṣé tọ́ba fi gbá ní ẹ̀dá kan mú ara ẹni tó lè bọ́ bẹ́ẹ̀ ọ̀nà pé nàfi ní ẹ̀rọ ọlọ́run ọba kan <laughs> ọbẹ̀ lọ jalè ni but ọgbẹ́dẹ̀ ó ti bọ́ sínú ilé báyìí ẹni tí ó lè bá tí ó tó fẹ́ jà ló lè eléyìí ń ṣe kìámù léèrè lọ́wọ́ ọwọ́ ń ka suratul hadid. alam yaani lilladhina amanu. ìtọ́kṣà qulubuhum zikrullah ṣé kò tí ì tó ni fáwọn ẹni tí wọ́n bá láwọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọ́n jẹ́ kọ́kàn àwọn wárìrì pẹ̀lú ìrántí ọlọ́run ọba ó ní bẹ́ẹ̀ ánà ó ló ti tó lóòótọ́ àsìkò ti tó kápá pálapàla tì lóòótọ́ ó fò padà sẹ́yìn ọwọ́ adẹ́nire. wọ́n ló fi jẹ́ pé ẹ̀dá tó bá mọ tó yẹ kó òun ó ṣe kó mójútó ìsìláàmù rẹ̀ láyé òun gangan ló yanjú jù tọ́rọ̀ rẹ̀ bá ti yanjú lórí èèyàn ìyókù ó yanjú tí èèyàn ọba ti yanjú gbogbo nǹkan yòókù kọ́ mọ̀ pé kò yanjú ó pàtàkì ní gbogbo ìgbà ah, òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó fẹ́ ṣe hajj kan ṣoṣo tó ṣe kí ló sọ tí gbogbo wọn ṣe pé tán báyìí ó tètè pe àkíyèsí ọ khudhu anni manasikakum ẹ wá mú látara hajj mi bẹ́ẹ̀ sì ṣe hajj ní ṣe kí ló túmọ̀ sí ẹ wá wá mọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́yìn wá ṣe é ṣe tọ́lọ́n fi gbà lọ́wọ́ èèyàn kò sí nǹkan kan tí wọ́n ṣàlàyé nírìn àjò wá sọlé yọ sọlé bọ́ sọlé yọ sọlé wọ́n bi léèrè torí pé kí ni tọ́ bá rìnrìn àjò pẹ̀lú èèyàn ó rí dáa ó rí dá làwọn sọláfù náà wá béèrè lọ́wọ́ rẹ̀ pé sọ́ọ̀mù alágbájá ni ọmọ ah, ṣọ́ọ̀bù ọmọ ṣọ́ọ̀bà dòwòpọ̀ rí sọ́ọ̀mù bí sẹ́sẹ́ nù lé rẹ̀ sọ́ọ̀bà rìnrìn àjò rí ọmọ bó ṣeṣe ọ pàtàkì òjíṣẹ́ náà sọlá sọlá sàlàyé gbogbo ẹ̀ fún wa bá a ṣe lulẹ̀ ayé tọ́run ó fi sùn wọn nígbà ó ṣe gbogbo àlàyé yẹn tán nínú tó sọ ní kútùbà ni wípé ṣé mo jíṣẹ́ pé wọ́n lọ jẹ́ pé kí ló rẹ̀ sọ ó ní wọ́n ọlọ́run bàbá ń jẹ́rìí sí o o ti rí gbogbo ẹ̀ àwọn náà lè ti jẹ́rìí sí wọn ò ẹnìkan ò ní sọ pé òun ọ̀gbọ́n tá a sọ kí ló wá fi kún fún ọ ó ní gbogbo ẹni tó bá wà ń bí ẹ lọ́ọ́ bá ń jíṣẹ́ ẹ lọ́ọ́ jíṣẹ́ gbogbo ẹ̀kọ́ Islam ẹ lọ́ọ́ kọ́ ẹ lọ́ọ́ jíṣẹ́ ló fi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló fi dọ́dọ̀ wá ń bí ẹni nǹkan kan tá a bá ṣe tó bá yapa sí bí ẹ ṣe mú wa hàn àti jàǹbá àmàna. torí béèrè ọ̀wà níbo ló ti rí lè ti kà. ló fi jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ti bí ọ̀rọ̀ ọgbọ́dọ̀ tẹ̀lé torí pé kí lọ sọ ó ní ma atakum ma fantahu nítorí iṣẹ́ náà sàrà sọ́là bá ti fún yín lófin ẹ dì mú nítorí bá kọ̀ fún yín ẹ kọ̀ ẹgbà kíkọ̀ ọ pàtàkì eléyìí ni ṣe lò gbèsè ayé tọrọ ọrùn rẹ fi tòrò ayé gan tòrò yóò rí bá ti yapa sẹ́lẹ̀ yìí ah, ah, orí ibú ni kọ́lọ́wọ́n yà wáyà ẹ̀kọ́ tí ń bọ̀ láti bí oṣù mẹ́fà nà tí wọ́n fẹ́ ká wá gbé wọ inú ọdún tuntun pẹ̀lú kíni pẹ̀lú resolution pé rárá a ti jáwọ́ nínú àpọ̀n tí ọ̀yọ́ omi lála gbé kaná báyìí. kákọ́ yìí ọ̀tọ̀ ká lè dúró tì wọ́láhì ọ̀tọ̀ ni. tọrọ gọrọ ntí wọn ma wọn ní dúró tì Allah subhanahu wa sọ pé lakin akthara an-nas lil haqq karihun ọgọ́rùn ara wọn kò dodo ara wọn kò dodo wọn ro dodo nílẹ̀ báyìí kànáà tí wọn fi ah, ah. tí àmọ́ náà tó kéèyàn jẹ́rìí èké kóró dodo báyìí kó jẹ́rìí kó jẹ́rìí lọ bò mí ẹ̀rí èké nu ntí òrí kọ́ sọ pé bó ṣe rí nu kò sí ní tó burú bí rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń ka àwọn ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi ńgbò débi ẹ̀rí èké ṣahadatu zuur ó dìde ó ní wọ́n ala wọ́n ala wọ́n ala wọ́n ó ní tàbí tí ń sọ ní tòjúrò ní ńgbà tó ń gbọ́ bó ṣe ń sọ mo ah, torí pé kí ni ọ ń ka àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ pé ọlọ́run kọkọ múyàn wọná lórí rẹ̀ tí ó bá tiẹ̀ wá rí ìpẹ́ láti wà kọ́kọ́ wọná kọ́kọ́ fi gbogbo ẹ̀ tí ń tí ń débi ẹ̀rí èké ó dìde ẹ̀rí èké ẹ̀rí èké ẹ̀rí èké wo ló tó kíyàn mú òdodo pé ọ̀nà rèé kíyàn lọ gbà bòmí. ó fi jẹ́ pé ọkùnrin dandan lé wa lórí gbogbo ẹni tó bá ti mọ eléyìí ọgbọ́dọ̀ mú lò ọgbọ́dọ̀ mú òdodo yìí lò ọgbọ́dọ̀ wá ìmọ̀ ìjìnlẹ̀ lórí rẹ̀ ọgbọ́dọ̀ pèpè sí tí wọ́n bá wá fara ní lórí eléyìí ọgbọ́dọ̀ mú sùúrù fún. ìnira kìí ṣe excuse fún yàn wípé kéèyàn wá jáwọ́ lórí òdodo kí ni Yorùbá wí wọ́n ní tá a bá jìyà fún kìí tọ́jọ́ ní tá a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́lọ́wọ́ ẹ̀ torí pé wọ́n jìyà fẹ́sìn wọ́n fara ṣiṣẹ́ fún lójú ọdọ́dọ̀ wa ń bí ìgbìyànjú wo làwa wá ń ṣe kó lè bá àdọ́dọ̀ àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn èyí pàtàkì ní gbogbo wa àjò nínú gbogbo kọ̀rọ̀ yàrá olúkálùkù ìṣesí pẹ̀lú ọmọ ìṣesí pẹ̀lú aya ìṣesí pẹ̀lú alábàgbé ìṣesí pẹ̀lú gbogbo àwọn èèyàn bó ṣe rí nìyí o ọ̀nà tiwa ni bó ṣe rí ni àlàyé ni ọ pàtàkì ní gbogbo wa àáfàá sikólẹ̀ tá ṣe gbogbo àlàyé ni. mùsùlùmí è e darapọ̀ mọ́ gbogbo nǹkan pé ẹ̀sàjì àdá ọjọ́ máa ṣe lọ rárá ọ̀nà olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbẹ́ àtọ́jú ọ̀nà wọn papọ̀ ẹ̀ńtọ́ wà lójú ọ̀nà àti ẹ̀ńtọ́ wà ìgbẹ́ ọ̀ṣẹ̀tà ni wọ́n fẹ́ iná àtọwọ́sá òfin pé mùsùlùmí kìí ṣe yí pé kọ́ wà lójú ọ̀nà nìkan ọ gbọdọ fojú ọ̀nà ayé ojú ọ̀nà rẹ o ntọ́ba ti yapa sí ntọ́lọ́wọ́n bá fi lójijì ńlá Muhammad sallallahu wa sallam ìgbẹ́ni àwọn ànábì tí wọ́n ṣáájú sallallahu aláàbì wọn lọ́wọ́ ń bẹ́ẹ̀ eléyìí pàtàkì eléyìí pàtàkì mùsùlùmí gbọ́dọ̀ mọ eléyìí ní gbogbo pé kí ni ọ̀yọ́ ni wá ajíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ èṣe bí bàbá ẹnìkan ni Allah subhanahu wa ta'ala ló fi ṣèkìlọ wọn. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا أسيني جو àríkọ́ṣe ìjọ wọn tún wọn sí modal community. The mode of a data is spread. What is the mode? What is the mean? What is the mode? Àríkọ́ṣe mode question. Mode ń fẹ́ ni. Kẹ́ ẹ lè bá a jẹ́rìí lé gbogbo àwọn ẹ̀dá lérí pé bá a ti fẹ́ ká ẹ̀dá ayé ni. Òyìnkúnú Rasul alaykum shahida bó ṣe jẹ́ pé ànábì wọ́n jẹ́rìí lẹ́yìn náà lérí sallallahu alaihi wasallam tá à báwọn òjíṣẹ́ náà sàásùn láti sọ gbólóhùn òní man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni tó bá ṣiṣẹ́ kan tẹ́ ẹ sàwàlà apáláṣẹ bẹ́ẹ̀ iṣẹ́ wọn ò ní jẹ́ gbígbà o àṣedànù ni busy doing nothing ọlọ́mọdé àṣà àṣedànù ló fi pàtàkì kò sí ìbádà kan tó fẹ́ ṣe ọgbọ́dọ̀ fi jòjì ṣe náà sọ́lá àlọ́sọ́lá tí ọba ti jọ tiẹ̀ o ti máàkì iṣẹ́ rẹ kó tó lọ tètè máàkì ẹ̀ o ìwọ ọ̀rẹ́ rí fún tó ń ṣe. anẹ́lẹ̀ káàdà ìbòlò tí lélẹ̀ tá ń kọ́ ẹ ló fi jẹ́ pé nǹkan kan tọ́lọ́wọ́n bá fi sọ ẹ̀sìn nù tọ́ ọ bá sọ̀rọ̀ kan ní ìsìn wọ́n pè lágbájá ló ń gbọ́ òun náà gbọ́ lọ́dọ̀ lágbájá títí títí tẹ́ ẹ dọ́dọ̀ sàádé tẹ́ ẹ dé ọ̀dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ na nàìjíríà pé àwọn afáàní hadith àwọn ní ẹ̀rù jẹ̀jẹ̀ tọ́lọ́run ọba dà sórílẹ̀ láti fi sọ ẹ̀sìn rẹ̀ tọ́ bá mú nǹkan kan wá wọn ti rí wọ́n wà máa tọlọ wọ́n máa tọlọ èyí jábútẹ́ lójú ọ̀nà wọ́n sọ pé ah, kọ́rọ̀ tó wá dàbá wọn á tún gbé àwọn mọ́jẹ̀múlẹ̀ rẹpẹtẹ ẹni tí ó gba ọ̀rọ̀ irú èèyàn wo ni bó o lẹ̀sìn rẹ̀ bó o lọ́pọlọ rẹ̀ ó lè pé lọ́pọlọ kọ́ mọ́ lẹ́sìn ó lè pé lẹ́sìn kọ́pọlọ rẹ̀ mọ́ kọ́tàmúrege wọ́n tún tó wá torí kí ni láti fi ṣọ́ nǹkan kan ni kí ni Al-Qur'ani kiri láti fi ṣọ́ àlàyé Kùránì. torí kí ni àyàrí Kùránì sunna. nǹkan báyìí tó ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ kò sí nǹkan kan láyé tó ní àkọọ́lẹ̀ tá a lè fọwọ́ sọ̀yà pé àkọọ́lẹ̀ yìí bó ṣe rí nípìnlẹ̀ ní bí ló fi jẹ́ ọmọ ọmọ fẹ́ fún ara rẹ̀ kọle skills kí lè rí ẹ̀ ń kí lálàyé rẹ̀ èyí náà ló tún bíbí ah, tíṣà abẹ́ kan bá ṣe nǹkan kan wọ́n tún tọ́ pinpin rẹ̀ tó ṣe lóòótọ́ sọ́dà ṣe ni àbí ńgbò ṣe àwọn sàbẹ̀ míì wà ń bẹ̀ ǹjẹ́ wọ́n sọ sí ǹjẹ́ wọ́n takò ó pàtàkì. òbí jẹ́ pé mùsùlùmí ntí èèyàn fi ń yan gàn jù láyé òní islam rẹ̀ pé kí ni wàláì mọ ọmọ tí mò ń sè kò sí ti ó ń fún yàn ní fọkànbalẹ̀ tó pé ẹ̀kọ́ mọ tí ń ṣe pé bọ́lọ̀ ń ṣe fẹ́ rí bọ́lọ̀ ń bá bó ṣe fẹ́ rí mùsùlùmí gbọ́dọ̀ dúró lórí eléyìí tó ti yẹ lórí eléyìí ó ti sọ iyì rẹ̀ dànù tí ìbá ti bọ́ fa inna lillah wa inna ilayhi raji'un òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnlá fi ṣe kìlọ̀ ó ní yúṣẹ́kù àǹtẹ̀dáà aleikumul umam kama tẹ̀dáà àlẹ́akílẹ̀tù alákọ̀fọ́tàhà ó kù dẹ̀dẹ̀ tí ó ṣẹlẹ̀ o gbogbo àwọn orílẹ̀-èdè àwùjọ tí wọn ò nítọ́sọ́nà wọ́n wàá fà ń ya pẹ́rẹpẹ̀rẹ ẹ̀yin àlùmọ̀ mùsùlùmí wọ́n fà ń ya pẹ́rẹpẹ̀rẹ bí olúkálukú ṣe máa dùn oúnjẹ tó dùn pé ẹ ṣáàjẹ ẹjẹ mi náà bu tèmi ńbẹ. Ah, ó yí àwọn sàbẹ lẹ́nu wọ́n ní àwọn min qillati nahnu yawma idhin ya Rasulullah ṣé torí ipá àní pọ̀ ni àbí àti ah, bó lọ́rọ̀ ọ̀rọ̀ ṣe wá dojúrú báwọn. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní bal antum yawma idhin kaseer. Ah, ẹ pọ̀ nígbà yẹn náà but pípọ̀ gòsá òkà gòsá ìsẹ́yì but pípọ̀ yín pípọ̀ tí ò wúlò ní tí ò lágbára bíi fukufuku ojú omi wọn àjọ àgbàrá sẹ́mi pé kò ní kankan kò ní kò ní stand kankan bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí kínú gẹ́gẹ́ bí nature ọ̀rọ̀ rẹ̀ kábàrún kí ni ó bì ó ní wala yanzi'anna Allahu min suduri aduwikum rahbatan minkum ọlọ́run kó kúrò nínú gbáyà àwọn ọ̀tá yín jìnnìjìnnì tó dàbò wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a sábàáni mùsùlùmí jìnnìjìnnì ó wípé ẹjẹ́ á ṣe é re o tá bá ṣe é re àwọn afọ́bodè kan bí wọn bá gbé dáwà wá bọ kí ni wọn ṣe wọn ti gùn fún ọ bó ṣe lè wọn kéré tó wọn máa bẹ̀rù wọn ni òjíṣẹ́ náà sàzọlá ní jẹnijẹni wọn ò ní sí lọ́kàn táyé má wọlé ẹgbẹfọnà lọọ fi kọló fi kọmọlọ wá Ọlọ́run ọba wa kó ìrẹ̀wẹ̀sì yóò fi sí i lọ́kàn ọyà ah, àwọn sàgbélé nu wọn ni kí ló lè fà á. ó ní hubbu dunya wa karahiyatul maut ìfẹ́ ayé àtàìfẹ́ kú ní jọ̀hún pa àṣekéré tó yìí tẹ́nìkan máa gbogbo àwọn èèyàn mọ̀ òdodo ní sọ nísìn sórí bẹ́ẹ̀ àríwá ti sọ ẹ̀sìn nù wọ́n wá sí kí ni wọ́n wá ń lé ayé ayé ọ̀wá ṣe rí ẹ̀sìn dẹ̀ ti fẹ́ ẹ̀sìn ti bọ́. àwọn lọ́lọ́run fi àwọn lọ́lọ́run dẹ̀ fi ń sọ ẹ̀sìn Ìsìláàmù Nàìjíríà. sọ yìí wọlé lọ. bí wọ́n ṣe tara sẹ́sìn Yorùbá kan ò lè tara rú rẹ̀ averagely tí wọ́n bá bú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìláàmù níwájú Yorùbá astagfirullah èyí tó bá serious jù astagfirullah astagfirullah ẹ lẹ́sìn máa. ṣùgbọ́n èyí tí ò tiẹ̀ gbọ́ nǹkan kan yé wọ́n ní kí ló wí lọkọ tí bá ń ṣe lọ́wọ́ ní bóyá lèyí ni gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ lọ́lọ́run ó fi bóun kalẹ̀ ẹnìkan kúrọ́ mọ́ ẹ̀yìn ọlọ́pàá kan jọ kan kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá jáde láàárọ̀ kò sí ní tí ó filẹ̀ fún yàwó àtọ́mọ gbogbo ẹgbẹ́ táútáú ọwọ́ arọ́ lọ́kadà ọwọ́ adadó ọlọ́kadà ọ̀ngbà tó ọlọ́kadà rí lọ́lọ́pàá tó dẹ̀ tún sálámà sí ọlọ́kadà ní kọ́ máa bọ̀ wọ́n ó gbúdọ̀ gbogbo ibi tí màá lọ. ibi náà ti wà lórí ọ̀kadà ni wọ́n ń sọ fún ọlọ́kadà wípé a ti checking láìpẹ́ o gbogbo òwe rẹ tí o pé tètè mójútó o torí bó o ṣe ṣe mí lóore èmi náà ní kí n fi yún ìrànwọ́ náà lọ́wọ́ o torí checking yẹn ó gbọ̀ngbọ̀n o ọlọ́kadà ni o ṣe ìwé mi ò tiẹ̀ pé yìí ní kínní ní kínní ẹni tó ti jáde sí ọba wọn. àwọn pé wọn náà ọ jáde sí padà mo bá ti sọ kalẹ̀ tán nísìnyí èyí lè ṣe alápáǹtẹ̀tẹ̀ ní ìṣesí bó sọ ọlọ́pàá kalẹ̀ ìwọ ọlọ́pàá bá dé bá ọlọ́pàá lọ́ba lọ́kì mọ́ lọ́wọ́ ó ní kòwé rẹ̀ wá. sọmọ ti pílèsì lọ́wọ́ pé ìwé òun ò ọlọ́kadà ò sí ní méjì èsì méjì ó dẹ̀ rọra fi ọ̀kadà alẹ̀ lọ́ba kó ìgbàjúbò ọkọ́kọ́ fàlàṣọ yà ó kó gbàjúbò ó bẹ̀rẹ̀ sí gba gbogbo àwọn èèyàn bá pé kí ló dé kí ló dé ó ló gbójì ṣe náà sàrà sálàmù. ẹni tí ń bọ̀ wá alájà igi tó náà wá nítòsí wọ́n ní ẹ̀jẹ̀ á pa kí mùsíbà ó tó sọ̀kalẹ̀ láti sánmọ̀ lórí torí gbogbo ibi tí wọ́n bá ti bú mùsíbà ní máa sọ̀kalẹ̀ ọlọ́kadà òun náà lọ́n kan máa lẹ́sẹ̀ ibi tí ò ti ní bọ́ ló ti lọ́ máa lẹ́sẹ̀ wọ́n ọba kì ọlọ́run ló ní kí wọ́n ọlọ́pàá lọ́fẹ̀ẹ́nu ara rẹ̀ sọ léyìí ńgbà tó ọlọ́pàá ń bọ́ tán ló ní tọ̀ òun kò tóun àbòsí òun ṣàbòsí òun kò tóun. àfáwa Sheikh Ahmed rahim wọlé ara mẹtẹ wá sà wọlé ara wà nù mọ́tò. ẹnìkan bá fẹ́ wọlé láyé ìgbà tó jẹ́ pé tí mọ́tò wọn bá dúró mọ́tò tí wọ́n máa so okùn mọ́ pẹ̀lú aago níwájú tí wọ́n bá fẹ́ kí mọ́tò ó dúró ọmọ ọmọọṣẹ́ mọ́tò ó fa okùn okùn aago ọ̀wà dún gbọ̀nràn níwájú fún dírẹ́bà kó fi mọ̀ wípé àwọn ti dé ẹnìkan fẹ́ bọ́ọ̀lù ẹni wọ́n wá gbé ẹnìkan ẹni tó wá wà nù mọ́tò wọ́n ní sún sẹ́gbẹ́ kan ó ní bí màmá gan bá dé bí wọ́n ní sún àáfàá wa ní wàláhì ọmọọṣẹ́ mọ́tò yìí ọtí nìyí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ti ń mú yìí táwọn ń fẹ́ sọ pé káwọn ṣe wáàsí fún wípé yàtọ̀ sí gbọ́lọ́hún ọba kan tó ń ṣe iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ tó ẹ̀mí lè lọ sí kíákíá ni tó o bá túbá kó o nu eléyìí mọ́tò ń tẹ̀ ń lọ nísìnyí àdànù òkú ńgbò lọ fẹ́ wá táìmù láti túbá ìyún làwọn oníkọ̀ọ́ sọ fún un ṣé ọ ní àwọn ò tí ì rìn ẹsẹ̀ méjì ní ọmọ mọ́tò yẹn lọ́ba faago.